صلى الله عليه وسلم فقالت كنت عند رفاعة القرضي فطلقني فبت طلاقي حديثي ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ ṣẹ̀ríà ló kó sínú òun lẹ́fìrí pé yóò sì wá dá kọ́dà kan tó máa túmọ̀ hadithi yìí kásàlàyé àwọn nǹkan kan nípa irú ìdájọ́ tí hadithi yìí fẹ́ fi tọ́fẹ́ fi hàn wá òun ní ń pa ọ̀rọ̀ àtọ̀là yìgì jíjá láàrin ọkọ àtìyàwó ǹjẹ́ bí àwa ti bó ti dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ́wọ́ lónìí ǹjẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run tó o àmọ́ kí lọ sọ obìnrin di ẹ̀tọ́ fọkùnrin àtiwádìí ńjọ́ ló ti dèèwọ̀ fọkùnrin yìí náà ó bínú lọ lé wọn ó sì tún bínú dé ìyá akẹ́ni ńkọ́ ó ti jà lọ ó sì tún wù náà ó tún jáde gbogbo eléyìí ńgbà tí yẹn ṣe ẹranko torí pé wàhálà kọ́d karramna bani adam olúwalá pọ́n máa nẹ́bí ádámà lé ẹ̀yin náà sì fi ra yín sípò àpọ́nlé ara àpọ́nlé tọ́lọ́ ń ṣe fọ́ máa nẹ́bí ádámà ni pé ọmọ èèyàn láì ṣẹranko a gbọ́dọ̀ kàn gbọ́ pé bọ̀dá kínní ìyàwó wọn ti dé tá à ń fi fún un níjó wọn fẹ́ra wọn ọ̀pọ̀lọpọ̀ lé ní ọ̀wádìí yìí wọn má lónìí ìyàwó dé ó dé náà ni ó sì lọ ọlọ náà ni ó tún padà dé ó tún padà dé náà ni olúwa ò fẹ́ ìgbésí ayé ẹranko fọmọ ẹ̀dá nìyẹn wọ́lọ́kọ́ karramna bani adam ìdí nìyí ní sẹ̀ríà ìsìláàmù fi yàtọ̀ sí gbogbo sẹ̀ríà lọ́pọ̀lọpọ̀ àtòfin pàtàkì jùlọ ń pa pé kí ló sọ obìnrin dẹ̀tọ̀ ọkùnrin kí ló sọ ọkùnrin náà dẹ̀tọ̀ fún obìnrin kí sì ló lè gé ẹ̀tọ́ yìí eléyìí tá à ń pè ní àtọ́lá. lil ní tọ́ báyẹn nu jẹ́ bàbá abáníkà fojú sẹ̀ríà tọ́lọ́hún wò ó ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n jọ ń gbé lónìí ni wọ́n lẹ́tọ̀ ara wọn o wọ́n èyí ṣe tọkọ tìyàwó mọ́ lọ́dọ̀ tọlọ́hún nílànà tọlọ́hún àti ṣẹ̀ríà tọlọ́hún fi rán anábùwà Muhammad sallallahu alayhi wa sallam wọn ò sì máa bí wọn bá sì gbé bẹ́ẹ̀ fáì mẹyẹ ọdún ìgbé ń ni wọ́n ń gbé torí wọn lẹ́tọ̀ ara wọn mọ́ ìdí ẹ̀ ní hadithu yìí nù àwọn àkọsọ́rọ̀ anábì tí ò ṣe pàtàkì àmẹ́yìí tó bá kan àrùn tí ń ṣẹlẹ̀ ní àwùjọ tiwa ó tún ayẹ ká mọ̀ ní pàtàkì inú àrùn tí ń ṣẹlẹ̀ láwùjọ yìí òun la ìkùnlá àìbìkítà bó lobìnrin ṣe bẹ̀tọ́ ńgbò ni ò sì jẹ́tọ́ mọ́ òun ni hadithu yà ń la wa aisha radiyallahu anha ara òfin tọ̀láàkù bẹ́yẹn tí kọ́yàn bọ́kọ bóbìnrin bá fẹ́ padà sílé ọkọ tó ti kú o ìdájọ́ wo ló dé ìgbó ló lè padà ìgbó ni ò lè padà gbogbo ẹ̀ níbẹ̀ ní òfin ọlọ́run ọjọ́ báwa ti dàrú lónìí ọlọ náà ni ó sì tún dé náà ni ntí ń dánwò ń gbọ́ ọlọ́lé wọn ń ọkọ ọ̀mọ́ ó sì tún padà dé wọ́n ti parí ìjà náà nù. ẹ̀ńtọ́ bá ìjọ la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam àmọ́ mẹ́nu bá lọ́pọ̀lọpọ̀ ìsìláàmù ti wọ̀ parí síbi mo kírun mo gbà wẹ̀ o ó dókòló ìsìlmìkà pàtàkì olùwà ní tapá tẹsẹ̀ torí tara yín ni ẹ fi wọnú ìsìláàmù bẹ́ẹ̀ bá ń jẹ́ mùsùlùmí tí ń kírun tí ń gbàwẹ̀ tí ń yọ zaka tí ń lọ hajj almuamalat ìṣesí bá a ti bára ẹni lò tó fi mọ́rọ̀ nìkáàhù bó láti fẹ́yàn bàbá sì fẹ́yàn má bó láti yọ̀ǹdẹ̀ tí a kàn gan akàn mú ẹrù obìnrin à ń dà síta ni làáfi kọ obìnrin àbóbìnrin náà wà lọ rẹ ń ti àwọn àbúrò rẹ tọ́ọ̀gì wá pé wọ́n bá sọ kíní kan ẹ̀ nà ọyẹ máa pẹ́rù ń jáde báwùjọ yìí ni gbogbo wa náà ń gbé gbogbo ẹ̀ là ń gbọ́ nígbèsè ayé tó yẹ pé ní wàláyé ó súnmọ́ tẹranko ọlọ́run ò sì fẹ́ bẹ́ẹ̀ wala qad karramna bani adam nípa báyìí bí yìgì tí ń jẹ́ yìgì tí sẹ̀rí àfaramọ́ bá ti so ọkùnrin àtobìnrin pọ̀ tí wọ́n ń jẹ́ lọ́kọ láya nítorí tú wọn ká òun ni tọ́lá òun ni àtọ́lá yá mo yọ̀ǹda rẹ nílànà ti sẹ̀ríà bẹ́ẹ̀ yẹn bá wá lóun yọ̀ǹda obìnrin tọ́láàkù wá pé ó pé oríṣiríṣi ọ̀nà tọ́láàkù rọ̀jẹ̀ ń bẹ tọ́láàkù bá inú bẹ̀yìnúnà tó ń sógọ̀rọ̀ ọ̀tọ̀lẹ́yìn àtọ́láàkù bá inú bẹ̀yìnúnà tó ń kúbọ̀rọ̀ ọ̀tọ̀lẹ́yìn yìgì kan bẹ bọ́ba já ẹ lè so láàrin ara yín lọ́kọ níyàwó náà sẹ́nìkan ní dá ìdí kan bẹ tó yẹ pé ní bọ́ bá ti jáde bẹ́ẹ̀ obìnrin ò gbọ́dọ̀ padà sọ́dọ̀ ọkọ yìí mọ́ àfikọ́ lọ tọ́lé ọkọ mi wò náà ń bẹ ní alukurani bẹ́ẹ̀ wàlá tàxil fàlá tàxilu lahu min ba'du hatta tanki hazawjan ghayra ọlọ́run wí bẹ́ẹ̀ òun náà ní hadithu yàn láwa aisha yìí fẹ́ sálàyé radiyallahu ta'ala anha kéèké sọ̀rọ̀ akàn wa ń mú yàn bí ẹranko bíbí kò kò kò sófin kan ó ti jà lọ ó tún jáde àwọn e, e, ìkọrẹ nílẹ̀ kan bẹ tó bá ti dé lẹ́wù ni ọkùnrin ọ̀lẹ́tọ̀ kó tún obìnrin òun fẹ́ padà mọ́ àfi kọ́ lọ́ọ́ fi ọkọ̀ mi bíbí ọba wa bí ọba gbé tọ́ba wa fẹ́ padà ńgbà náà kò sí wọ̀ ńbẹ́ àmọ́ sẹ̀rí àníkọ́ lọ́ọ́ dábò mi wò bọ́ba ti dé irú stéèjì bẹ́ẹ̀ irú stéèjì wo òun ni a fi ní ìran tọ̀láàkù ó pé oríṣi mẹ́ta ìran tọ̀láàkù alákọ̀ọ́kọ́ òun ni àtọ̀láàkù rọ́jìrì òun lèyí tí mo ní láàrin ọkọ àtìyàwó bí wọ́n bá tún ti padà wò ó pé tọ́ ọ̀dàjà tún máa fẹ́ra wa lọ kò sí kò sí fọmálítì kan kò sí sẹrímónì kankan ju pé ọlọ́run ọ̀fẹ́ máa ń sìn tuntun fẹ́ àmọ́ yọ wá dé káwọn èèyàn jẹ́rìí sí i yóò jẹ kíkíni bọ́sẹ̀ lẹ́rìí méjì ẹ̀tọ́ lamẹ́yìn tóun lóun ọ̀fẹ́ mọ́ òun tún ti ń fẹ́ o. àmẹ́lẹ̀ yìí láàlà bẹ́ẹ̀ bá mọ̀ kó wọ́n gba obìnrin padà lẹ́yìn tí ó ti lóun kọ́ ọ gbọ́dọ̀ jẹ́ kí láàrin yóò ṣe háìbọ̀ mẹ́ta àbí mara mẹ́ta ẹnu tọ́lọ̀ ń yọ̀ǹda fún ọ̀nà òun là bí máa pàkíyèsí ẹ̀dá fún gbogbo ẹ̀yin àgbàlagbà ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wa nulẹ̀ tọ́lọ̀ ń ṣe yín lálàtúnṣe ọlọ́run máa ń yẹn lómi bẹ́ẹ̀ pé á ah, ọ̀rọ̀ yìí àfi kí ìyá akínyẹ́ ọ́ dá sí i àfi káwọn aláàjì lẹ́kọ̀ọ́ gbọ́ sí i bẹ́ẹ̀ yẹn bá mọ̀ fóun fẹ́ parí irú ìjà títọ̀ lákò bá ti ṣẹlẹ̀ ń bẹ̀ yìí ẹ wáyé kó tó dìgbà tọ́lọ́run ní ọparí háìbọ̀ mẹ́ta àbí ìmọ̀ra mẹ́ta kó tó di pé yìí kókóṣù mẹ́ta o kò síbi ọlọ́run ti pè é ní kíni oṣù mẹ́ta sàlásátá kòrò ìbára tọ́lọ́run lónìí kòró òyìnlẹ́dẹ̀ lárúbáwá máa wá tún